adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run àti ẹlẹ́tọ̀ọ́sí ọpẹ́. nínú sọ́rọ̀ tí túmọ̀ sí pé lọ́dọ̀ tí wọ́n wọ́n ní Abrahman ọkọ̀ ní túmọ̀ ju àrọ̀ yìí lọ. ìjọba yìí mọ̀. ele nínú àwọn ọlọ́run náà ni pé ọlọ́run bá òbí wọn mùsùlùmí kẹ̀kẹ́ lọ́wọ́ àti mẹ́rin wá lórí ẹ̀ lórí bá a ṣe ní bá a náà ṣe ní. ọlọ́run ti ṣe ìdáàbòbò tiẹ̀ fún wa láì dá kankan lọ́wọ́ wa wọ́n láì nínú àwọn ọlọ́run. bá a bàbá sàn gan ọlọ́run dáàbò gbogbo ẹrú rẹ̀ ntọ́lọ́ ọ̀bá ti kọ́ kò ní jọ́dọ̀ ẹ̀. a díẹ̀ ló ìṣẹ́jú kan náà ni nígbà tó ń pé ọwọ́ àná àkọọ́lẹ̀ tọ́lọ̀ àwọn aláìkọ́ tí ọkùn bẹ̀ ọ̀dà àbùkù ọkùn bẹ̀. ìsọ̀rọ̀ ọlọ́run bá ń ṣe fún wa láì gba nǹkan lọ́wọ́ wa kódà àwọn kòkòrò lóríṣiríṣi tí wọ́n máa jẹ kálá mi o ó dùn wọn bọ̀wọ́ wọn àdébẹ̀ àdáhùn àdébẹ̀ àdáhùn. Kúrò tiwa àlejò náà bọ̀ bá dà sùn. Ìrònú àlejò náà bọ̀ bá dà sùn. ìràwọ̀sùnmọ́ ọlọ́run mi lọ òní gbàgbé ọlá táyé bá wà pẹ́ẹ́ báyìí <laughs> èyí ò èyí ò tàyé níbi akókò nínú sọ̀rọ̀ rẹ̀ ó ti ṣe nǹkan ara wa tó fi mọ̀ pé ìfẹ́ rí ọ ayé kúkú lé ti gbá tí fún nínú àlọ́ ọlọ́ọ̀bá àyùkẹ́ ọlámi ọlọ́ọ̀bá sọ́kọ́ àánú sóràtò tọ́ọ̀rì àyà kẹrin ọlọ́ọ̀bá àyùkẹ́ ọlámi ìkúlù ẹ̀sìn lánà àlẹ́ ìhà ààbò kò sí ẹ̀mí kan tí ń gbé lórí ilẹ̀ tí ò ní màláìkà ọlọ́ọ̀bá fi ṣe ìdáàbòbò màláìkà tí ó dúró ti fẹ́ mọ̀ dáàbòbò ọlọ́ọ̀bá ọ̀sẹ̀ ẹlòmíràn mọ̀ alápárá. tẹ́tù òkúsílẹ̀ òṣìkú báyìí lásìkò lọ́wọ́ àti màláìka wà pẹ̀lú ẹ̀. wèrè ní tí òbí láàfin ẹ̀rù ní òṣìkú dànù nígbà ọlọ́run bá ní màláìka ọmọ sọ pé àkókò ètò kílọ́rẹ́sìs òní dáná màmá tó lẹ́nu òní rìn kò ọ̀kadà òní lọ́dọ̀ ẹ̀ gbogbo ìlú ló sì máa tọ̀ kódà ó lè má sọlé ẹ̀sùn láàárọ̀ lọ́dún kullu nafsin lamma 'alayha hafiz kò sí ẹ̀jẹ̀ kan tí ń bẹ lórí ètò ìtọ́nà ọ̀nà olùdáàbòbò fún ní ọ̀nà ẹ̀yà. nínú sọ́kùnrin rà áyà kọkànlá ọlọ́ni làwọn mu'aqqibatun min bayni yadayhi wa min khalfihi yahfazunahu min amrillah àwọn tí ń gbàṣẹ́ fúnra wọn tí ń pààrà láàrin ọlọ́run àti àwọn ọmọ ànábi ádámà ọ̀nbẹ fọlọ́run nínú àwọn láyíká àwọn tí ẹ bá ṣiṣẹ́ di àlàásárì wọn lọ jábọ̀ lẹ́yìn àlàásárì àwọn ní òtún dé àwọn ní òtún ṣẹ́dá fúbà wọn tún lọ jábọ̀ fọlọ́run làwọn ọmọ àkìbá tó mi ń bẹ ènìyàn lẹ́yìn wà mí ní kálífì ìyá àfàdùn náà wọ́n mi ní amọ̀lélá. ọlọ́run ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn mẹ̀láìka ń bẹ pẹ̀lú ẹ̀ níwájú rẹ̀ lẹ́yìn rẹ̀ yá pàrọ̀ náà wọ́n ní amúlẹ̀lá tí wọ́n máa dáàbò bò láti bí àṣẹ ọlọ́run ọlọ́run pàṣẹ rẹ̀ ní fún wọn ṣe jẹun. ọlọ́run àdìgbò láti pé ẹsẹ̀ àlùkò máa ń fi sáná wà á ti wá láàbò olùláyà omi wà fi ṣá gbogbo tí bẹ́ẹ̀ sánmà gbogbo tí bẹ́ẹ̀ lẹ̀ ìní ni ti ń béèrè nǹkan lọ́dọ̀ gbogbo àsìkò gbogbo òṣèlú gbogbo ògbà lọ́dọ̀ ní ti ń ṣe ọ̀dàbí àwa táwọn ẹni bùkátà sì sinmi láàsùn lọ́dọ̀ náà. kólíláyà ọ̀gbìn ni ó wà bí gbogbo ọjọ́ ní gbogbo ọjọ́ pátápátá ní ti ń ṣe tí òfin nínú sọ́ọ̀tù bàbá àyà two hundred fifty one ọlọ́ọ̀bà àdìgbẹ́ ọlọ́sọ ilé wà láwùlá dákòlá iná sábà àdọ́kùn bíbá àdín làfàṣà dákìlá àrùn wà tó ti bẹ́ẹ̀ tí a bá kó tó máa olè olè tó pọ̀ wọn náà gbogbo àsìkò júrí kìí ṣe tí èèyàn kò sọ mẹ kò sáfọ àsọsọ kankan ò sí mẹ gbà á ìjọ ìjọba tó ti dúnú wọn yọ ọyàn ẹlòmíì tí ọ̀rọ̀ sọ pé ọmọ yóò dókòó ó sì máa ìlú náà nù àti bá a lọ nù àwọn ọmọ àwọn ọmọ ọkọ ti ń bẹ lórí ìyè kọ́ lọ́nkọ́ sàlọ́ ó kún ọ lọ àwọn tí ìsọmọ ọkọ kọ́ lọ́nkọ́ wà lọ́wọ́ lọ́wọ́ ọkọ àbí ìlú tọmọ ọkọ bá wà ní ṣe àwọn nǹkan mi ń ṣẹlẹ̀ tí ò ṣe fẹnu sọ tí ò ṣe fẹnu sọ tí ò ṣe fetí gbọ́ tí ọ̀bá náà ọmọ ẹ̀dẹ́ yẹn ọmọ lágbàáyé ó yẹ kí ìlú wọn ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn lọ́dọ̀ ọlọ́pàá pé ọ̀dọ́ wa yẹn ṣe iná lòdì ọlọ́nkọ́ ṣùgbọ́n lójú ọkàn lójú ọkàn lójú ti dúdú àkókò èyí tó ti lọ yẹ ṣùgbọ́n náà ni wípé gbogbo àyíká ti sọ síwájú lẹ́sì tọ́tọ́ka lórí gbogbo bíyà ọlọ́run ìtọ́jú tọ́lọ́wọ́n bá ń ṣe fún àwọn ẹ̀dá rẹ̀ ìtọ́jú yẹn báwo lẹ́yìn ọkọ̀ọ̀kan nínú àwọn ọlọ́run pẹ̀lú ilé ìdàpọ̀ parí alimasi alatu sáárà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a sọ lórí arahamani rọ̀bì ọlọ́ọ̀bá ni aláàánú olùsí àánú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ lórí arahamani rọ̀bì onídàájú tá a sọ ní rahmatul hidayah ilẹ̀ ilẹ̀ haqqi àánú ọlọ́run tó fara sí síbi kéèyàn ọmọ rẹ̀ lọ síbi òdodo kọ́wà lórí ìgbàgbọ́ òdodo ó lóore ju àánú ọlọ́run tí ń bẹ́ bí kéèyàn kó lọ àdúgbò ayẹyẹ lọ tọ́lá àti sọ́kúnmọ́ àlọ́ ọlọ́run ẹni tó lọ sáré sí fún yàn abẹ́ ẹ̀kọ́ ni atọ́kọ̀ akọ̀rọ̀ mi lórí ẹ̀ ọgbà wájú ní mọ́sálàmì mọ̀ká sì máa bá bọ̀ láyé nínú àtọ ọlọ́run láì sì ìjọba ṣe àti ìgbà ayé rẹ̀ ṣùgbọ́n ó kéré sí kínyìn ọmọ ẹ̀ lọ sí òdodo tọrọ ọ̀fẹ́ lórí ìfẹ́ àìmọye olówó mi tí ọ̀rọ̀ kókókó ọmọ ọdún ti dé ayé ọ̀rọ̀ kókó sí nínú wa sí lórí ìfẹ́ tí èyí kúndé lọ́rọ̀ kí lè fẹ́ kó ní ní àtìmẹ́jì lórí owó rẹ̀ ẹ tí ọ̀rọ̀ torí ìtọ́nà ìdáwó òwúdúdú ẹ̀ bẹ́ẹ̀ bí léèrè lórí ilé ayé náà láti rí bẹ́ẹ̀ bí léèrè obì adélólókù adélólókù bíi ibi títí ń tẹ̀fẹ̀ ó ní ó ní ó ní bí ìgbìmọ̀ bá ti ẹ̀já ìdùnnú náà ìbàdàn ní òde ó ní gbogbo ìyá àdìrí ó yẹ láwọn àdìrí wa ẹ̀rọ mọ̀sánú wa ó ní bọ́ọ̀bà máa ṣèdè kan ní àjẹsà ọlọ́run ìdè ìbàdàn tó Sulawesi DFA bá a dáàbò ọyọ rẹ gbogbo allah pọ̀ àhàhà àti gbọ́. torí ẹ̀ lọ́dọ̀ fi sọ́nù kọ́lá àti bàlá àtòrí nínú ká allah lùkún kọ́lá àwòlá lùkún وتزهق أنفسهم وهم كافرون بريات النبي محمد صلى الله عليه وسلم فلا تعجبك أموالهم ولا أولادهم owó tí ẹ bá láwọn ní rẹpẹtẹ má jẹ ọjọ́ lójú má jẹ òwú ọ má tọrọ ọdún ẹ lọ́dọọdọ fàlà tó rí bí ó ká àwọn àdókòwò wà láà. ẹ bá láwọn ní rẹpẹtẹ ọlá tí ẹ ní rẹpẹtẹ ọmọ tí ẹ ní tó tó mú yẹn dẹ nínú àwùjọ wọn jò ó sí ọ lé mọ wọn jò lójú. iná máa ń yọ ìdòrò àwọn ìwà bíbá òun bí abẹ́rẹ́ àyàtì dúníyà ọlọ́fẹ́ ọlọ́fẹ́ fi kó wọn sínú wàhálà nínú sẹ̀mí ilé ayé ìlú tí ìkankan ọlọ́fẹ́ fi kó wọn sínú wàhálà nínú sẹ̀mí ilé ayé ìlú tẹ́lẹ̀ ọ̀nà tó ọ̀sìn ti ń bọ̀ nǹkan mi lọ́ọ́ ká wò ní rẹ̀ báyìí àánú ọlọ́run rè ṣùgbọ́n ìyá ẹlọ́run ní lọ́lọ́lọ́lá rẹ̀. ọlọ́run bẹ́ẹ̀ ti kó mọ́ wàhálà ni fìtínà oríṣiríṣi ilé olówó mi oríṣiríṣi ẹyẹ ẹlẹ́kùn mi ọ̀pọ̀lọpọ̀ máa bá bàbá fún wa ọ̀pọ̀lọpọ̀ máa bá bàbá lójúmọ́ òbí <laughs> bọ́bá ṣe bí ọba ṣe ó padà ní mùsùlùmí gidi ni wọ́n ti kú ẹ̀bùn bá bọ̀ nínú táwọn yẹn wá sọ nínú táwọn yẹn wá sọ tó sọ fún wa kan ìyàwó rẹ̀ ó sì sọ fún wa olówó kan ó sì ó sì ó sì ti ó sì rẹ̀ wọ́n sì fọ́ pa ẹran tí ẹ ẹ̀jẹ̀ lọ́wọ́ àná

ó lè kúrẹ́ wà lọ́dọ̀ ẹ̀rọ ìṣùgbọ́n lọ́dọ̀ ti rà á o inú rẹ̀ ọmọ ìdùn ní jẹ́ ọmọ fàdà á tó lè dúró ká àwọn wàhálà òun dúkìá wọn tí ẹ ń tọ́jú àwọn tí a ṣe ń di ebe ẹ máa wò wọn ẹ máa wà tó ọsán mọ àwọn ètò tó mi dúró ní wípé owó tí a kó jẹ wọn bá nàìjíríà àwọn ètò tó mi dúró fún wọn tán àwọn yóò tó máa lówó yẹn. àwọn èèbò ní lórí nẹ́ẹ̀tì ní ibi tó wà àbáṣà sàn dé ní yúróòpù ní àwọn ọmọdé ẹ̀rọ láwọn ẹsùn wo ẹsùn wọn ti ṣe nàìjíríà nígbà tí o sì sí gẹ́gẹ́ bí làásùrọ̀ gbẹ́dọ̀gbẹ́dọ̀ làásùrọ̀. wọ́n tẹ̀sí àpò àrùn fóṣòrò nǹkan kàáfí àwọn èèyàn yẹn ẹ̀mí wọn tàn lórí rẹ̀ tí wọ́n wà lórí ìgbèbè ẹ̀mẹ́jọ ọjọ́ yìí lójú. ìmọ̀nà ìmọ̀lì òdodo tọ́pẹ̀ yọ̀ balẹ̀ bí ẹni pé èèyàn ní ju one thousand naira lọ ńlá ní oríire. ọlọ́wọ́ sọ pé alẹ́ iná àmọ́nú wà láwọn yẹn níbi ìṣòro ìmọ̀ náà wọ́n gbé lórí lẹ́yìn kúlẹ̀ ìgbàlá ọmọ àmúlò ọmọ ọ̀dẹ́lu. àwọn tí wọ́n nígbàgbọ́ sáwọ́ ọlọ́wọ́ wà láwọn yẹn níbi ìṣòro ìmọ̀ náà wọ́n gbé lórí lẹ́yìn tí wọn ò sì ro nǹkan kan wọn ò ro àbùsí kankan wọn ò ro ẹbọ kankan ọmọ yìí máa ń ní wọn ọlá ìkàlà ọmọ àwọn ìwà ọmọ ìdájú. àwọn ẹni ìfọkànbalẹ̀ ọlọ́run ọlọ́run abẹ́ fún ẹ̀mí wọn balẹ̀ wọn ò tí ì máa ti wọ́n jẹ ní ọ́fíìsì nù ṣùgbọ́n síbẹ̀ kò ní tọrọ jẹ lọ́dọ̀ rẹ̀ náà bí wọ́n wà á ọlọ́run ti ṣe wíwá àti alladina amanu àwọn tí ẹni gbàgbọ́ sọ́lọ́run ẹ lọ wò nínú suratul an'am àyà eighty two alladina amanu àwọn tí ẹni gbàgbọ́ òdodo sọ́lọ́run wà láwọn yẹn fèsò ìmọ̀ọ́nà òǹdẹ́tọ́lẹ́mí wọn ò fi àbòsí kankan wọn fi ẹbọ kankan wọn fi kún ìmọ̀ọ́nì wọn ìlà ìgbàlá wọn lọ́la àwọn yẹn ní ìkọ̀kọ̀bájọ́ ọmọ ọbẹ̀ fún àwọn yẹn láti ìdáyà wa fún ìtọ́sọ́nà àwọn ọlọ́run á fi mú. ẹnìkan bá mi sọ̀rọ̀ ní àjò kan bẹ́tẹ̀ wọn fún àbí iṣẹ́ agbọ́dọ̀ máa tọ́jú ẹ̀ tẹ́jú owó tẹ́jú owó fẹ̀yìntì kankan bẹ́ẹ̀. Gbọ̀dọ̀ àbúrò mi ọ̀gbìn yẹn wọ́n tọ́jú ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ látọ̀jú lọ. Ṣùgbọ́n wọ́n tó dé máa sọ ní bẹ́ẹ̀ tó lọ sí ẹ̀yìn náà yóò kù mí. tọ́lọ́ bẹ̀rẹ̀ sí ni màá ronú rẹ̀. ẹni gbogbo ìyáre ìyáre tó wà lẹ́yìn ikú owó bẹ̀rẹ̀ sí lọ́dọ̀ tí mo ní bẹ́yìn sí ní lọ́dọ̀ lọ́dọ̀. ọkà náà ti gà máa sọ bá kò sí kú lójú kò sí kú lójú ní ọ̀rọ̀ tiẹ̀ nù ẹ̀rọ tiẹ̀ lọ sọ. eré ẹ̀ máa fún ibi ọ̀rọ̀ sí mi ni gbogbo wa ló kún bẹ ọ̀tọ̀ ni ọkọlọ ń já lórí dáadáa ọkọlọ ń já lórí imá ọkọlọ ń já lórí tọ̀ọ̀dì. nínú táàbùmọ̀ ike ìdáyà yìí tọ́lọ́ máa ń ṣe fáwọn ẹrú ẹ̀ nínú ẹ̀ ní ìdánilẹ́bí ọlọ́run nínú ẹ̀ ní kéèyàn jẹ́ múndìr ẹjọ́ ọmọ kìlọ̀ fáwọn èèyàn tí ó tẹ̀lé pa àwọn ànábì ọlọ́run nínú ẹ̀ ní kéèyàn jẹ́ múmi ní òdodo bí o ti ẹ̀dá nàbí bí o ti ẹ̀dá bá kálọ̀ sóràtù sófúrò àyà thirty one to thirty five agbọ̀ntọ́nà mímẹ́ nọmba àdìgbọ́lá sọ pé wà qalu lawla nuzila hadha al-Qur'anu ala rajulin minal qaryatayni azim àwọn káàkiri yìí máa ń kà tẹ̀ pẹ́ tí ọba mọ́nà yóò rí nǹkan wí ẹ̀ tí ó sì sọnù náà olórí nǹkan sọ kọ́nà sọ wa kó ní ìsìnà bẹ́ẹ̀ bá ní mẹ́ta lọ́ka tó dáa yóò ní rárá ó dáa ìdí abájọ tó fi dáa nìyí yóò dùn ọ́ tẹ̀lé má sì òsà má tẹ̀lé òsà á ní sì òsà yóò dùn wá wà ní yóò dùn ní ẹ̀rẹ́ sí pé ìdí abájọ tó pàtàkì kéjọ mọ́ sí òsà yìí gbọ́dọ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ à ẹlẹ́wọ̀n sàrò ti lọ. àwọn káàkiri mẹ́ta nígbà tí wọ́n ti sọnù tí wọ́n tó wá ń sọnù sí wọ́n ní wà lẹ́nu sọ́lá láàjọ sọ́lá àwọn ìbá sì gba ìgbègbè rẹ̀ yìí ọkọ̀ jẹ́ pé expectation àwọn ní pé ọlọ́run ìbá ti sọ ọ́ kalẹ̀ fún èèyàn tó pàtàkì nínú ìlú mọ́tà àbí kọ́rí kìí sì wọ́n bá mọ̀ tó ọ̀pọ̀ fúlàní àwọn èèyàn báyìí kí èmi ọlọ́run tó bá bá rán. èèyàn sí Ọ̀yọ́ stéètì fọ́nrán jùmọ̀ ni ṣe sáàpù sísọ àbẹ́ ẹ̀kọ́ ni lọ́lọ́gbọ́n abẹ́rẹ́ pàtàkì sí Nàìjíríà fọ́nrán bàbá yíyá fọ́nrán wá ẹ̀kọ́ ni bí irú ọ̀rọ̀ sọ nù àgbẹ̀kẹ́ sọ fún wa sọ́wọ́n sọ́kúrò one wà kọ́ọ̀lù àwọn káfíìrì yẹn sọ pé lawla nuzila hadha al-Qur'anu ala rajulin min al-qaryatayn azim. wọ́n yìí bá sì sọ Kùránù yìí kalẹ̀ nítorí káyọ̀ wọ́n yìí bá sì sọ kalẹ̀ fún ọkùnrin kan tọ́jú ẹni pàtàkì ńlá látara abúlé méjèèjì ìlú ìlú ìlú méjèèjì ìlú wo ni iná ìlú tọ́yì àti mọ́kà tọ́wọ́ yẹ pé ìmíràn sọ̀rọ̀ àjẹkùn ní àwọn ìbánigbàgbọ́ sí ṣùgbọ́n wọ̀ àwọn onígbàgbọ́ sí ọ ọlọ́wọ́ akọ̀mọ́ léṣe lójú ẹsẹ̀ àwọn yẹnsì múnára àmàdàrọ̀ bíkà bí wọ́n léèrè ìsìfáàmù ni ìbéèrè ni ọjọ́ béèrè ni wọ́n kì í sí béèrè náà ni ìsìfáàmù ìkárí ni ìyẹn ni pé wọ́n yẹnsì múnára àmàdàrọ̀ bíkà kì í sàwọn ni wọ́n pín àánú ọlọ́run rẹ̀ àbọ̀mí yẹ ti mú náà àgbàdà sáwọn káàdì yóò tí ó sọ lọ́rọ̀ sáwọn ni wọn ń pín àánú ọlọ́run ọba olùgbìyà olùtọ́jú rẹ ní. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ìjẹ́ ìmú bó ṣe ní ilé ayé àwọn ọlọ́run la pín ilé ayé nìkan ní la pín ìtọ́ wa jẹ́ pé yóò wúlò ní ayé yóò sì wúlò láti ṣìyà àtẹ̀lẹ́ ìgbẹ́ bá kú tán àwọn ọlọ́run náà là ń pè é ọlọ́run wa lò gbogbo àkókò ìrìn rahman ìdáyà tọ́lọ́ ti fún àtẹ̀lẹ́ sọ́dọ̀ láàyò sọ́dọ̀ àti sọ̀rọ̀ ọlọ́run ti ní rahman ó bẹ̀rẹ̀ rahman àwọn ọmọ ìyá tó sì fún ọmọ náà rahman làwọn gbẹ̀gà táwọn ni wọ́n ń pè àwọn ọlọ́wọ́ bá rẹ ní náà ló kọ̀ sáà síbá wọ ọlọ́run la fi ìjẹ inú wọn nínú sẹ̀mí ilé ayé wà ọba àná bàbá òun kọ̀ọ̀ bàbá àdé ìdàrájà àwọn agbọ́nà fún ẹnìkan jẹ́ nìkan lọ níbi àjẹ́ àmọ́ ẹnìjọ lọ primary school kan náà tẹ́ẹ̀jọ lọ secondary school kan náà lọ university kan náà lọ research kan náà ìjẹ inú ọlọ́run fi lọ́tọ̀ọ̀tọ̀ ni. أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ọlọ́run sọ pé àwọn alágbé ìjẹ ìmú kálukú nínú sẹ̀mí wọ́n bá ní àgbà àgbọ̀rún fọwọ́ bọ́lá ìdárajà àwọn lọ òwò kan náà lẹ́jọ́ sí ó sì lówó lọ lọ àbí ìwà olówó jù lọ. òun ló kọ́ máa jùlọ lójoojúmọ́ ṣùgbọ́n àjẹsẹ́kù tiẹ̀ ọlọ́run tó kọ́ máa pọ̀ lù tiẹ̀ lọ nínú tọ́lá òun ṣe ìwọ lówó owó tí wọ́n lójúmọ́ pọ̀ lù tiẹ̀ lọ gbọ́ bá sí bóyá wọ́n ní ti òun ní fifty thousand lójúmọ́ kò ní ṣe ọ̀rọ̀ wọlé òun tiẹ̀ tí wọ́n bá lè rí five thousand ṣùgbọ́n five thousand tiẹ̀ ọlọ́run wá ìbùkún sí ọ̀rọ̀ àlẹ́ sáájú wo ní fifty thousand ó tó kọ́lé sáájú wo ní fifty thousand ń gbọ́ ọ̀yá fifty àtọ́gbẹ́dì tiẹ̀ kù ó ti ẹ̀dùn ní pé gbogbo ẹ̀sìn jáwó abẹ́ abẹ́ abẹ́ ìdílé ọlọ́run ọlọ́ni àwọn yẹ́kùsì mú ní ọlọ́dúnmọ́ta rọ̀bíkà sáwọn tí ń sọ̀rọ̀ yẹn ni wọ́n wá ń pín àánú ọlọ́ni náà ló kọ́ sàmúnà lẹ́yìn náà mọ̀ èyí jáde ọ̀hún fẹ́lẹ́ àyà àti dúníyà. àwọn alápín ìjẹ ìmú wọn lé ayé yìí wọ́n rọ̀ bá a náà fún fọwọ́ àwọn adékẹ́ni kú jẹni kan lọ mọ́sáájú ẹ̀dá yé ọ̀rọ̀ owó èmi mọ̀ kọ́ ní mathematics ọ̀rọ̀ owó èmi mọ̀ kọ́ ní accounting ọ̀rọ̀ owó ọlọ́run máa ń ṣe bọ́ba ṣe wù mí ó lè fi bàbá rẹ̀ kó gbé bọ́mọ ó lè kọ̀kọ́ rẹ̀ kó báyà bọ́ba ṣe wù pẹ̀lú tó yẹ kó ọlọ́mọdé abájọ jù lọ́dọ̀ rẹ̀ ọlọ́ba sọ pé lìyẹ ń tẹ́ ìdàgbà àbúrò bá àdán sọ̀rọ̀ lè yá níta débi jẹ ìmójúra wọn lọ kápá kan ó lè mú ẹnì kejì sinmi nígbà tá a bẹ bọba tí bọba ní two thousand ojúmọ́ eighty billion ṣe é mọ two thousand billion inú olóòtú máa dùn kọ́lọ́mù ọ̀sẹ̀ mọ̀ ẹ̀sẹ̀ lẹ́nu. abẹ́ ẹ̀kọ́ nígbà tí nígbà tí wọ́n two thousand wọ́n sábẹ̀ yẹn ẹ̀yìn ọ̀rọ̀ tó ọlọ́run mọ̀ sí wa ah, ọlọ́run sì ìyàwó mi ọjà lóyè oníṣẹ́ two thousand lójúmọ́ ẹlòmíì ni a sì fi lọ two thousand ẹ̀mí ẹ̀mí two thousand ó ti ẹ̀rọ lọ́dún lọ́dún kódà ẹlòmíì bẹ́ẹ̀ bá fún six hundred nínú rẹ̀ ó dùn yóò rí ọ sọ tí ó tún láàbò mbẹ́ yóò gbọ́dọ̀ mọ̀ jẹ́ kó o tó rí lọ́la o. kíjẹ ìmú ojúra wọn lọ ìyẹn tẹ̀ kí dàbá àdókòó bá àtọ́ sọ̀rọ̀ yíyá kẹ́ni kó lè mẹ́ni kẹsì ni ó lè wá jẹ́ pé ìwọ tó lòó lọ tó ní two thousand tó nù rẹ̀ ń dùn lórí kórí two thousand ojúmọ́ ọ̀nà ní ìwọ náà gbà máa mú onímìlọ́níà ọtìmìlọ́níà ọmọ àgbà mọ́ náà sí o sáfìsì ni ọ yàtọ̀ síra wọn torí bọ́lá ti so wá pọ̀ tó lè wá jẹ́ pé ilé epo kan tó náà dálẹ̀ bọ́ọ̀ bàbá ṣiṣẹ́ bẹ́ẹ̀ olóòrí rí kankan bẹ́ẹ̀ o olóòmà á dà mọ́ bó o ní epo tẹ́ gbé bọ́ọ̀ tó lẹ́ ẹ tètè kó wọn ti sọ pé kó ti bẹ́ẹ̀ tán onáwó akóhùn lẹ́ẹ̀mẹ́wàá ní mẹ́rin mọ́ kí sọ̀pá èkó lè dọ́dọ̀ tiẹ̀ náà gba two thousand dúpọ́ lọ́wọ́ ẹ̀ <laughs> abẹ́ ẹ̀kọ́ ni bí a ṣe jọ sinra wa nìyẹn so ìwọ máa sin lẹ́gbẹ̀ẹ́ kan onáwó máa sin àwọn yẹn lẹ́gbẹ̀ẹ́ kan bọ́lá ti ṣe ọlọ́run ní ẹni ọ̀lọ́ àbùbẹ̀ ní ìlú wa tó lè ta ọlọ́run bá ní ọlọ́run ọba ní gbogbo ẹ̀dá tó sì ní ẹ̀yìn kan. bíjọ́ náà kà ń dààmú dààmú ni travelling pọ̀ lórí gbogbo owó wọn lọ ọjà pélé máa rí kọ̀dúró pélé máa ráàmù ní kọ̀dúró kọ̀dúró abẹ́ ẹ̀kọ́ ni ẹni ẹ dókòó ẹ kọ̀yọ́ sẹ́ẹ̀tì kan àmọ́ òbí dá tó lẹ̀ kọ́mpì ẹ̀ yóò lọ wò ní neighboring state bí ní neighboring countries bí ẹ̀yin náà ti mọ̀ ọlọ́wọ́ bá sọ yìí pé kó lè bá amẹ́nìkà sí ní wàrà amọ́tò rọ̀ káyọ̀ mímọ́ àyẹ̀dùnmọ́rún ìgbà lọ́nà. àánú ọlọ́run ọba rẹ tó ṣe ọ́ ní àdébí ọlọ́run àánú ọlọ́run ọba rẹ tó fi ọ̀nà mọ́ ọ lọ́sí bí má ní òdodo káyọ̀ mímọ́ àyẹ̀dùnmọ́rún ó lóore gbogbo jẹ́ gbogbo lọ. ìjẹ́ ń kó jọ lọ́sàn-án nínú kó fi lẹ̀ lé ayé nínú káwọn náà ò fi lẹ̀ ṣùgbọ́n ìmánì ni wọ́n máa ń bẹ̀rẹ̀ láéláé ni wọ́n wà pẹ̀lú èèyàn. ọlọ́ni wàlọ́wọ́lá àyàkúnà náṣu ummata wahidatan laja'alna liman yakfuru birrahmani li buyutihim suqufan min fidda suqufan min fiddatin wa ma'arija 'alayha yadhharun. láwùlá nù inú ìdè lọ́wọ́ hapu tìnara ẹni òdòdó ni wọn pè tọba jẹ lawulasa hapu tìnara ẹni tìnara ẹni ni wọn máa wò pè ìjẹni pé hapu tìnara ẹni òdòdó nǹkan báyìí ní ibẹ̀ ní òde nǹkan báyìí ò sí èdè lawulasa kò lawulasa yìí kàlí ní àkàrà fúkà tọba wa ìtumọ̀ méjèèjì náà lórí méjì lágbáwá àlèkìrámù àwọn ajákọ̀lé àlèkìrámù náà wọ́n jẹ́ ọ̀rẹ́ lawula jita ní àkàràmù tùkà tọ́ba yẹ kọ́ wá lọ mí ni ìbá ṣe kí ni ìbá ta ọ rẹ ìbá fún ọ lẹ́nu ìtumọ̀ sí pé àìfún ọ lẹ́nu ìtọ́gbẹ́yìn rẹ iná ní ibi àìwá rẹ ọlọ́ni wàlọ́wọ́lá ayé àkúnná náà tí kìí bá ṣe pé káwọn èèyàn máa ń jẹ ẹyọ kan ṣoṣo tí wọ́n wàá ya kékeré tán lájà iná alẹ́ máa ń yẹ kóró bẹ́ẹ̀ rọ àmì àlẹ́ dípò yóò kéré lóṣù fáwọn mẹ́fẹ̀ẹ́dọ́. àwọn tí wọ́n ṣe àìmọ̀ọ́rẹ́ sí rahman táǹtúmọ̀ rẹ̀ àwọn tí wọ́n ṣe àìmọ̀ọ́rẹ́ sí ọlọ́mọba aláàánú ọ̀sánú wọn kò tó wá sí tiẹ̀ tọ́ba wà nínú òfin ọlọ́run gbogbo ìlọ́jà kébèrè ní ọlọ́run ìbájọ́ jẹ́ pé àdá wọn pàtàkì ní ìbámu owó ẹ̀ automatic wà máa rí alẹ́ àyẹ̀dá bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan mú steps àbáṣe fún wọn síbẹ̀ tí wọ́n mọ pẹ̀tù tí wọ́n fẹ́ mọ̀ láà wọ́n mọ̀ láì gbèsè ayé lágbájá o tẹ̀ ń gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ máa ṣe kó o ní wo sí ìmáàlì fún wọn yàrá wọn náà lọ́wọ́ ti lọ́wọ́ ní àyà ti dùnìyà ìtọ́nà ilé ayé nìkan lọ́pọ̀lọpọ̀ jẹ́ wọn. tó mọ̀ láìsí ìgbésí ayé lágbájá o bí ọmọ kan bí ọmọ kan ọmọ kékeré ni o kò ní ju ọmọ ọdún mélòó lọ ó wà kọ́ra sí kọ́ra wáyé báyìí ọmọ ọdún mẹ́wàá sí mẹ́wàá bọ̀ ó dé ọdún mọ́mí ọmọ mi ẹ̀jọ̀ wọ́n sì náà ṣe tí bílẹ̀ ayẹyẹ ní yẹn ẹlòmíì ti dàgbà jùlọ tó ti tó ti dìgbà padà bí làákẹ́ ọmọ ìgbé náà lè gbẹ̀rù. yálà wọn nà lọ yọrọ mílẹ̀ ayé àti ìdùnnìyà. ìtọ́nà ní ayé nìkan ní ẹ mọ̀. ọlọ́run kì í wá ní pé àgbẹ̀ ká gbogbo ìlú oníkèéjì à. àbá tí ọmọ tí ọmọ tí ò ní nígbàgbọ́ sọ́nà ọba aláàánú tí ń jẹ́ àwọn tí wọn ò nígbàgbọ́ sọ́nà wọn máa yí ọlá wọn máa yí ọlá ilé wọn ní ọ̀dà àjù wọn ráyè ṣe fáàlì wọ́n lè wọlé owó tí àbúwá rà àwọn ìbá ní ilé tó lè pé ẹ̀gbọ́n lóríṣiríṣi tó fáìn ni wọ́n ṣe lẹ̀ bẹ́ẹ̀dì oríṣiríṣi tó ẹgbẹ́ bá ti ń kó lórí ilé wọ́n máa kó lórí ilé tí wọ́n máa tí wọ́n máa rọ̀gbọ̀ lórí ẹ̀ tọ́lọ̀ ti lòdì yẹn tẹ́lẹ̀ wù náà tí wọ́n máa rọ̀gbọ̀ lórí ẹ̀. wọ́n lẹ́nu kankan lé àmọ́ tó tọ́ ni wọ́n ní one thousand flat ní mẹ́lẹ̀ àmọ́ tó tọ́ ni wọ́n lẹ́nu tó ti jẹ pẹ́sẹ́ntì nàìjíríà náà ni wọ́n rẹ̀ lọ́sẹ̀ lọ́kọ́ sí. bóyá wọ́n á tuntun ní o ọlọ́run nìkan lọ́pọ̀ ṣùgbọ́n báwọn ẹ̀bá rí wọn ní wí fúláàtì náà pọ̀ náà ni bóyá táwọn orí kà wọ́n mẹ̀kan dùn one thousand wọ́n mẹ̀kan sọ́n one thousand ìgbà ọkọ rẹ ní orí kà kò sì rí ìgbà rẹ yọ kàn ní ilé fúláàtì kan ìgbà rẹ yọ kàn. wọ́n bá lùbẹ́ náà sí ya pọ̀ kan lójoojúmọ́ kó rẹ̀ sí lùdà ọkọ rẹ̀ ó tó sọ̀rọ̀ ìgbà rẹ̀ tí ìlú àgbẹ̀ tí a sì òkúta àwọn yóò tí a lówó lọ rẹpẹtẹ ẹ gbọ́ ọ̀sẹ̀ yìí náà wọ́n sọ kúkú ẹ ọmọ kúkú jìjì olólùwò àwọn ẹgbẹ́ rẹ̀ lẹ́jọ́ náà ni àwọn òkú lẹ́nu òṣogbo ìlànà nígbà yẹn ló wò ó tọ́lọ́mù wá wọ́n sì rúpa wọn nílà rẹ̀ ọwọ́ adé bẹnu kan ẹbí òye ọbẹnu kan ọwọ́ adé sàlùmọ́ bẹ̀rẹ̀ sí gbogbo bẹ̀ owó tí wọ́n dúpẹ́ wọn ti lé mílíọ̀nù tí ìṣẹ̀lẹ̀ wà lówó South Africa nígbà wọn sì lọ ẹ̀sùn dọ́là sí ọjọ́ twenty eight thousand dollars twenty eight thousand dollars one thousand kan nínú dọ́là lẹ́yìn sí three hundred three hundred seventy five thousand naira one thousand yọ kan three hundred and five thousand. ẹ million ah million, million bibo Million, ọtí million, million billion bibo ah dára òní ìbò Million. ah ọmọ ń jẹ billion ni ọ̀rọ̀ mi ló tún sọ ọ̀rọ̀ ẹni tó fowó lẹ́mú tọ́ọ̀tì tọ́jú one billion ló fún ọ mi ló tún sọ kò tí ì bọ́ one billion naira three three thousand bí one million ni three thousand three zero three one million so one divide by twenty eh, eight dollars for two to be ẹ kilo by twenty eight ẹtì ń darí bílíọ̀nù tí wà náà lọ ewu wa náà lọ yẹ pé tó lọ <laughs> bílíọ̀nù sì tirẹ̀ tirẹ̀ tirẹ̀ <laughs> náà so nínú àwọn ọ̀rẹ́ yìí wọn náà wọ́n dánwó igi padà wọ́n tó kúrò wọn ẹgbẹ́ yọ náà kí ni àǹfààní yìí wọn kódà wọn yẹn tún sin ọtí mọ́ àwọn dúkìá bíi wọn tó dùn bẹ́ẹ̀ wọ́n tó wá lẹ́yìn ìgbà náà wọ́n tó wá ní wọn àwọn ọlọ́pàá jẹ mẹ́rin kọ́ security ṣé wọ́n ọmọ sọ́bẹ̀ ní wọ́n tó ń bọ̀ sí i lẹ́yìn tó ń bọ̀ sí i wàlúwà ìdíyàn bá ti di ọ̀rọ̀ síbi ọlọ́run fi sí wá gbọ́ lójú ọ̀nà téèyàn bá ti fi ọ̀rọ̀ ọlọ́run síbi tó fi sí agbọ̀dọ̀ kulẹ̀ yẹn sẹ́yìn bí wọ́n tó bọ̀ sínú mọ bẹ́ẹ̀ lè bẹ̀rù lọ́wọ́ wá gbé mílíọ̀nù ọlọ́pàá kájẹ́ fún ẹgbẹ́ àwọn ọmọ ẹ̀ ẹ̀ gbẹ́dẹ àwọn tí wọ́n jẹ́ nítorí dé wọ́n tún lè fàyè àwọn tí wọ́n kú lọ́wọ́. Dẹ́rẹ́ òkòló. ẹ ẹ fi mọ bàbá bẹ tó mọ bàbá bẹ ọmọ jẹ kí wọn tó wọn tó padà wọn jẹ máa àgbẹ wọn tó wọn tó kún. bí wọn kó lónìí wọn kó bí wọn kó lónìí wọn kó nígbà tí èèyàn fowó pamọ́ ni ó lè dáwọn ọmọ òun gan-an jẹ́ jù bẹ́ẹ̀ lọ́dún ìgbà òtún ṣe jù mọ́ ẹ mọ́tí ẹ̀rọ àwọn jẹ́ owó kẹ́kẹ́ ní sàárè lágbájá. <laughs> Ah, káàbù yìí lè sábà ń dàgbà kúrò ìtàkùn mọ́ nígbà tí wọ́n ti dìde ìbèrè kò sẹ́sẹ̀ mi kí o lè dáwọn gbogbo ẹ ti di rọrùn lọ́n sọ akóńbi wa kó fún wa. ọlọ́ni àbá ṣe wọ́n bẹ́ẹ̀ tí yóò ṣe ọ̀rọ̀ rẹpẹtẹ fún wọn wàsóró bá ń ta kò wá sí ọ̀sán oríṣiríṣi fún wa ọlọ́wọ́ ni wà ní kúlú dáríkà lámà mọ́tà àrùlé àyà àti dúníyà gbogbo olùpátá ìsẹ̀mí tó súnmọ́ jù láti kán ni kuran dùn wọ̀ gbogbo ẹ̀ kọjá kiri kan bí ìsẹ̀mí tó súnmọ́ jù láti fi kọ́ńtà nínú ìdílé lágbára wọ́n sọ pé adínà fún akọ tọba jábọ ìnìdúnìyà akọ ẹni akutọnu tọba jábọ ẹni kudila akọrọnu kúkúrọ asanu tosuna ilé ayé adinẹ bẹlifalẹ ètò súnmọ́ jù láti jọ tẹn nílò ìfisọ́n dúnìyà nínú ìdílé alọ́wà ètò súnmọ́ jù láti jọ tẹn ẹ bẹ gbọ́ ولو عشت ألفا ثم ألفين بعدها فلا بد من يوم تسير إلى القبر tọ́ọ̀bá jọ ẹgbẹ̀rún kan ọdún láyé tọ́lọ̀bá yọ̀ jẹ ọ̀tọ́ ọba bí o jẹ sílẹ̀ tí kò lò ọ̀tọ́ ọba lò fún máa lè fẹ́ yín nígbà dáa ọlọ́run fún wa ká sí ẹ̀bà ìtúwò ní mẹ́ta ó di three thousand years. فلا بد من يوم تسير الى القبر kò sí bí ẹjọ́ kan náà ni wọ́n gbé ọ gẹ́gẹ́gẹ́gẹ́ nínú sáré àbí àwọn ànábì ọlọ́run fún ọlọ́run sáré ànábì tó wà ní ìsìlámù ọ̀sára tọ́lọ́run yẹn nù kọ́ra tọ́lẹ́ náírà fifty years lè ṣe pépè ni wọ́n bí o ló fi ṣe sójú ọ̀dọ̀ ọ̀dọ̀ síbẹ̀ náà ọlọ́ọ̀dọ́ ọlọ́run kò tẹ́tọ́ dáná wọn ní ìsìn ọjọ́ tó ti lọ lórí ẹ̀ ànábi wọn sọ́lọ́ lọ́wọ́ àjọ sọ́lá náà ló dé ọlọ́run sì sọ pé àlejò àwọn ti súnmọ́ àmì inú àmì pálíkì àwọn súnmọ́ ní ìwé ránṣẹ́ ọlọ́run náà ní ìwé ọ̀rọ̀ tó sọ̀rọ̀ wọn ó yìí ṣe lóògùn ànábi síbẹ̀ náà lẹ́yìn ìgbà tó ti ṣe hijira one thousand four hundred thirty eight years wọn ti lọ lórí ẹ̀ sọ́lọ́ lọ́wọ́ àjọ عند ربك كألف سنة مما تعدون ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́pàá ní òun sì lọ lọ́jọ́ kan bíi one years ẹ̀yìn káàní iye ọjọ́ tó kù fàyè ọlọ́run nìkan lọ́wọ́ bóyá ọjọ́ méjì ni àyè lọ́jọ́ méjì kan lè sè ọjọ́ ẹ̀yọ kan la parí láàánú kejì lọ àyè tí nìkan jù lé dájú. àyè ẹ̀kọ́ lọ́ọ̀ sọ yìí pé. وإن كل ذلك لما متاع الحياة الدنيا gbogbo náwọn káàkiri ní pátá àtàwọn ọ̀dùnmí tí wọn fi ń dọ́là tí wọn fi ń bẹ̀kọ́ ntàbẹ́ríkà fi ń sọ fún gbogbo ayé yòókù lọ gbogbo ẹ̀. ìgbádùn sẹ́mi ilé ayé tó súnmọ́ láti kán ni tẹ́gbàwé ní jákèjá tẹ́gbàwé wàlẹ̀ ákírà torí ìdára ọ̀gbìn kàlẹ́ ìmọ̀ tẹ́tí ìkàkùn orí káwọn tó bá bẹ̀rù ọlọ́run ní kọ́nà kó ṣe fún wa. tá a fẹ́ ló bẹ́ẹ̀ ni pé àánú ọlọ́run nípa pé fọ́tọ́ ọ̀nà sọ́nà lọ síbi ojú ọ̀nà òdodo ìmánì iṣẹ́ tí àtẹ́gbẹ́ wa Muhammad tó ń wá sórí ilé ayé yìí ó lóore wípé ká máa di gbàdàgbà ká máa di owó ká máa dúdú dàlẹ́ torí ẹ̀ ló jẹ́ pé àwọn èèyàn kan ọlọ́run lo ẹ̀sìn fún wọn ó tún lo ayé fún wọn tí ẹ bá wá ń wo ayé òǹkọ̀ ayé ìtumọ̀ lọ́dọ̀ tí ẹ ntáwọn afẹ́ yìí torí ẹ̀ kú dáadẹ́ o onítùmọ̀ lọ́dọ̀ tí ẹ onítùmọ̀ rárá lọ́dọ̀ tí ẹ tí ẹ bá ń wo lọ́wọ́ yìí tí ì bá sì ti wọn ó ti lọ pọ̀ oníkọ̀ọ̀sùnmẹ̀ oníkọ̀ọ̀sùnmẹ̀ obìnrin kan ó sọ fúláwọ̀ fún mi láti wọ̀ gan-an èmi ọmọ yìí tí mo ṣe òṣùgbọ́n ọmọbìnrin kan ní ìlú tó ṣẹ̀ṣẹ̀ tó ń sọ ọmọ mi tọ́gbọ́ obìnrin sí dẹ́ ọ̀sọ̀ fúláì omi kú lomi bá ju rẹ́kẹ́rẹ́kẹ́ à èmi gbogbo sọ̀rọ̀ ní ẹnu bá yẹ ti gbogbo ẹ̀ ẹ bá sọ fún mi ní kẹ́ndé ẹ sáté bẹ́ẹ̀ bàbá mi ká sọ fún mi bá lọ tó ní mẹ́jọ mẹ́rin ní àwọn mẹ́jọ máa ń ṣe àwọn ìjọdún kọ̀ọ̀rán mi ní ẹ̀ dáadáa ló bá ti dẹ́ kí ada yìí tó bá yọ ká dá wà rẹ̀ padà ló dá yìí lọ́mọ bá kọ́ ọmọ tí bá tí bá kọ́ra jọ about ten years ní ẹ̀rọ ti gbé ẹ̀rọ. so exactly iye omi yẹn lọ́wọ́ ní àfa iye omi yìí tó jọ bá fifteen bars ni so ohun tí bá yẹ kú lórí ìmí ìtìsẹ́ bọ́ọ̀lù yìí o lórí káwọn ọmọ tó ń kó náà tó ń máa yọ sẹ́yìn o àmì ní mọ́mì ìwá sí pé gbogbo fifteen bars náà lẹ́ẹ̀kú sí i torí pé bí ọ̀fẹ́ kan sí ń tọ́sẹ̀lẹ̀ yẹn omi gbọ́dọ̀ lù tẹ́lẹ̀ so lórí two hundred a máa ń sábà ló ṣe five to six baht so ẹyọ six baht kó bẹ́ẹ̀ kọjá pé náà lẹ́ẹ̀mí sí lọ́ba lọ sọ́kọ́ àwọn ọ̀rẹ́ pé káfá máa tún wílé ẹyọ yìí báyìí kó bẹ́ẹ̀ gbogbo wọn kàn rẹ́rìn ni gbogbo wọn kàn rẹ́rìn ni àti ìyá náà rẹ́rìn ni èyí ò sì ti bẹ́ẹ̀ yóò kàn sọ̀rọ̀ lé lórí fún sọ̀rọ̀ nígbà tí ọmọ tó wá fẹ́ mú mi mọ̀ ìjọba fẹ́ lọ wá mọ̀ tó wá fẹ́ mú mi lọ àfa àwọn ẹgbẹ́ wọn kọ́ ẹ̀ ó pé àwọn ọ̀rẹ́ fẹ́ẹ̀tì ìlú ẹ̀ wọ́n ti kú omi wọn ọ̀rẹ́ nítorí mọ́tò mọ́tò fẹ́ sí mo tún wá sọ pé wọ́n lọ ìlọ mẹ́fà kú bẹ́ <laughs> mo ní nǹkan bẹ́ẹ̀ fún mi kí mo fẹ́ gba dúkìá rẹ̀ lára àwọn ọ̀sìn ṣùgbọ́n ìjọ kan ìjọ mi bá fẹ́ bẹ́ẹ̀ nǹkan mi bá fẹ́ bẹ́ẹ̀ tọ́jú ẹni pé tí bá tó gbà yìí ló ṣe rí sẹ́ẹ̀ni ló trọ́ọ̀tì ní adó mi trọ́ọ̀tì ní. kéèyàn ó ṣe tọ́lọ́ èèyàn ni kéré rẹ̀ fẹ́ yóò kéré ilé ayé tó jẹ́ láyé ìyá wa yóò jèrè rẹ̀ láyé yóò tún jẹ́ láyé ìyá náà obìnrin tó lọ ra nǹkan ọbẹ̀ ọ̀ra gbogbo ẹ̀ owó sì sẹ́kù sì kó bọ́kọ̀ ẹ̀ àbó nínú owó tó sẹ́kù yé báyìí ni o àwọn ọmọ tí ń lọ sùkúlù mo bá wọn fún un ìjọ tó bá sọ ikú bùn ti ń lọ jà lówó sọnù èèyàn gbàgbọ́ mi ò lè gbàgbọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn lọ sàánú wa <laughs> kọ́lọ́ sì sàánú àwọn náà kọ́lọ́n tó orí gbígbé lọ láì fi àmọ́ nígbà bá ní àìtọ́sẹ̀ tó lọ ra nǹkan lọ́jà kò mí ìgbéré àwọn aṣojú kọ̀ǹdátọ̀ náà kọ̀ǹdátọ̀ ní ìkówó tó bá sẹ́kù lẹ̀ torí bẹ́ẹ̀ náà ló ti kú mọ́ ìjẹ kọ̀ǹdátọ̀ tẹ̀ ilé sùkàtí kọ́ máa yí ara rẹ̀ kọ́ máa jẹ ìwà pé ìbá ṣe tọ́lọ́ yóò gbádùn ara rẹ̀ àwọn èèyàn gbádùn rẹ̀ olóòtú wa máa gbádùn èrè látara tọlọ́run tó ń ṣe o kọlọ̀ kó fún àti ẹ̀sẹ̀. ìgbádùn ilé ayé ìgbádùn kan lásán ni àwọn èèyàn bẹ́ẹ̀ tó ń kọ́ ọlọ́run rọ ilé ayé fún wọn ọlọ́run rọ ẹ̀sìn fún wọn ó wá rọ ilé ayé fún wọn ìgbésí ayé wọn yàtọ̀ gédégbé táwọn sí àwọn tọ́lọ̀ rọ ilé ayé fún tí ọ̀rọ̀ ẹ̀sìn fún. mọ́sálẹ̀ lẹ́ẹ̀kẹsàn-án lórí Ar-Rahman Ar-Rahim òun náà ní pé pàtàkì sọ̀rọ̀ lórí ìgbọ̀dọ̀ irú rahmatillah àwọn àmì táàbì máa mọ àánú ọlọ́run káàká mélòó la kàálẹ̀ ẹ́ tẹ̀sí káàkiri àwọn méjì fún lónìí alẹ́ ìwọlé ìgbàgbé àti àtikẹ́lẹ́. àti hidayah ọlọ́ àti ìgbàgbé àti ìtàkù ní ìsọ ọlọ́run lẹ́yìn bàtà tí wọ́n á sọ àwọn ọmọ tó ń yẹ ni? ní ọwọ́ mọ́sálẹ̀ ẹlẹ́ẹ̀kẹsẹ̀ ó náà ní tẹ̀lé wí rọra kúté láì nàá lẹ́yìn bàtà ìpín oríṣiríṣi tí àwọn ọlọ́run ti ṣe lẹ́dàá rẹ̀ tó gbé sí ọ yàtọ̀ sí tó ọ yàtọ̀ sí tàwọn náà wọ́n lè sọ àdìwá òṣèlú kí wọ́n tún wá sọ mọ̀dọ́ òṣèlú bẹ́ẹ̀ náà ni àdìwá òrànmà àti mọ̀dọ́ òrànmà mọ̀dọ́ òrànmà láti sọ sáwájú ṣùgbọ́n àdìwá rẹ̀ ìpín oríṣiríṣi tó pín sí ìpín mẹ́ta láwọn amẹ́nubá ní bá a ṣe wòye sí i alákọ̀ọ́kọ́ rahmatulahamatulawa asa ìnìkan alákọ̀ọ́kọ́ rahama ọlọ́run kò lè kó sọ́nà méjì pẹ̀lú eléyìí ìlànà ọlọ́run tó kárí gbogbo nǹkan pátápátá tí ọ̀la yà mí nínú ẹ̀ ní ìmọ̀ mú nǹkan bẹ dídá nǹkan tá a ti mẹ́nu bá nígbà tá a sọ mọ̀dọ́ ìrora náà ẹlẹ́ẹ̀kejì àánú ọlọ́run tó ṣe ní ẹ̀sà fáwọn kẹ̀kẹ́ kan àti fáwọn ẹ̀dá kan nínú ẹ̀ náà ni àánú ọlọ́run tọ́lọ́run ṣe fún àwọn mọ́mìnì tó dá yàtọ̀ sí ti àwọn tí kì í ṣe mọ́mìnì yóò tó wá ṣe àlékún rẹ̀ tó bá jẹ́ ìjà ìyá ọlọ́ni wa ká nàbí mọ́mìnì náà ìyèmá ọlọ́dí aláàánú jùlọ fún àwọn mọ́mìnì òdodo. ọlọ́sọ nípa àánú rẹ̀ tó kárí gbogbo nǹkan ó ní wọ́n sì rí ìtàkùn ńlá ṣe ìrora àmà ìrẹ́ ọlọ́run àánú rẹ ọ̀kárí gbogbo nǹkan kò sí ní bíòdì àti tí ìsẹ̀mí àti tí ọ̀sẹ̀ mi. ẹlẹ́ẹ̀kejì tábà fún káwọ́ òye ní ìfi á sọ pé rahmatu mini hadi wa rahmatu mani hadi rahmatu mini hadi wà rahmatu mani àti àánú ọlọ́run tó ń jẹ́ dùn tí yẹn fi ní fún yẹn ní nǹkan àánú ọlọ́run ètò lè pépè sẹ́gun tiẹ̀ àbùlọ́jẹ́ kò ní ní o ọlọ́run tó ń sílẹ̀ gbogbo ìjẹ́ imú àti ìgbà ayé rẹ̀ ká lọ́lọ́run ṣe é fún wa rahmatu mani àti ìsọ àánú ọlọ́run ìtọ́jẹ́ ẹ̀bùn nìyẹn tọ́jú pé tá a bá ti ká wo iṣẹ́ ọkọ wa á wò ó pé á àwọn ọlọ́ọ̀dẹ́lẹ́ èmi máa ń wọra àti láti bẹ̀rẹ̀ bá ṣe dé ibu tó kù lè forí ṣiṣẹ́ tó níbi lówó lọ́dẹ̀ bá a lè bá bóyá mo bá mo lè ní lówó wá wá mílíọ̀n. bẹ́ẹ̀ ni a sì ni àwọn èèyàn mi lọ rẹpẹtẹ báyẹn àfa àna àlàáfíà òwúye wọ́n sì fi ń dé mílíọ̀nù wọ́n fi ń dé mílíọ̀nù wọ́n fi ń dé tírílíọ̀nù rahmatu bẹni àti nìyẹn àánú ọlọ́run tó lè tó nínú ọlọ́run fi sẹ̀kùn òfin bò ní nǹkan rahmatu bẹni àti àánú ọlọ́run ètò ètò ọlọ́run fi ń ṣe ìdáàbòbò nínú ẹ̀ náà ni àwọn àyàtà àti kàṣíwájú ibi ọlọ́run ọba iná ẹ̀ ni máa ń dáàbòbò ọmọ àtẹ́bí ádámà tí ò sí ẹ̀mí kan àyàtọ̀ ọlọ́run kọ́ yan olùsọ́nù. bẹ́ẹ̀ náà sì ní àyàtà àtàṣíwájú nusra tubakora àdúrà ìjìwà títí ìbá ti kọ́lọ̀ tí ń dáàbò bo àwọn èèyàn tí ń dáàbò bo apá kan tí ọlọ́run bá tún fi ṣe ìsọ kan. ẹlẹ́ẹ̀kẹta tá a experience yẹ tá a ní fílì rẹ àwọn aláàmà kan bẹ tá a lè rí tá a ní ní fílì yẹ àwọn kan bẹ tó pamọ́ lọ́sọ̀ lọ́rùn ní lọ́wọ́. nínú nǹkan kan yẹn olówó ajẹ́ tó gbogbo ẹ̀dá àbí gbogbo èèyàn náà lọ́mọ ó lè jẹ́ pé apá kan nínú ìyẹn fún lóye yọmọ ògá àgbo ọlọ́run lélẹ́yìí yọmọ ògá kéde àgbo ọlọ́run lélẹ́yìí bí tẹ̀tẹ̀tẹ̀ sọ àbúrò bí ìṣòro wọ́n tẹ́ sí ìwà mi ò sí ká tó ká máa pa ìgbà tí ò wúlò tí ò tí ò tá à ń tí ò fẹsẹ̀ nílẹ̀ ká lá fi tẹ́lẹ̀ bí àbáwọn èèyàn ọba ìsìlámù. ṣùgbọ́n ní ọ̀rọ̀ yẹn ni wípé ẹnìkan ó bímọ olùgbòjì ni ó ní olùgbòjì àbọ̀ ọ̀hún jẹ́ ìka ìlì tọ́jẹ́ kẹfà yọrọ àjọ tuntun báyìí ọba kọ̀ọ̀lẹ́ ìgbà ìka ìlébi oyin ọmọ yìí ní kó láti àkókò mi báyìí ọba àkókò mi ó tún bí kejì ó tún lórí bóyì ìgbà mẹ́fà ló mú wa ìgbà ilé yóò gbóbi lọ́wọ́ àwọn oníkòkò báyìí ọlọ́wọ́ pé tiẹ̀ nígbà tí ó bí mi ọba kó ń gbà wọ́n bá kọ́ sí níbi àtẹ́lẹwọ́ rẹ̀ síbi àwọ̀dẹ. ìwọ ọkùnrin yìí lẹ́yìn àtìgbà yìí sí. ẹwù nǹkan ńlá ẹwù nǹkan ńlá ìgbọ̀n rí olúgbòdì ọyẹ fún bàbá àgbọ̀n lọ́rùn. bẹ́ẹ̀ bá a ti sọ síwájú ilé ìwòsàn ìgbà tó bá dé báyìí òdiwọ̀n bó ṣe mọ ojú ìdùbà lọ kéèyàn wà sí báyìí ọlọ́run wá fẹ́ màmá mi kànga ètí pé mẹ́fà ń bò wípé wọn ọ̀yá gẹ̀ẹ́ sí fi káàbọ̀ sí ọwọ́ àdúgbò ṣe àti ìtọ́jú ká ẹ̀rú wà ní ẹ̀dá ìlàgbára rẹ̀ ṣùgbọ́n mo ti sọ àmọ́ tó tọ́ ni o ní ọ̀rọ̀ náà máa bá a máa sọ kíláàsì ẹ̀ sọ̀rọ̀ wa àìlànà tí a lọ sọ. sòmítà lọ ní pé àánú ọlọ́run ìtọ́kàn ìtọ́kàn bẹ ìtọ́pamọ́ bẹ nínú ìtọ́kàn yẹn ó jẹ́ kó gbogbo yẹn ló lè tètè mọ̀ pé àwọn ọlọ́ọ̀lẹ́ ó lè jẹ́ pé àwọn kan nú ẹ̀sà ìyẹn tí ẹ ní àwòlé rẹ̀ àti ẹ ní máa náà ọ̀gá àná ọlọ́mọ tó bẹ ní ilé náà. ìbí láti wá ṣiṣẹ́ díẹ̀ ká lè túmọ̀ ìtumọ̀ rákùnkùnlá àánú ọlọ́ọ̀ dáadáa. ìgbà mi bẹ tí àánú ọlọ́run bí ọmọ sí yàn kí àánú ọlọ́run yìí tó jẹ́ pé ìyá ọlọ́run kà mọ́ síbẹ̀ ká ọlọ́ sàlùwà ní ìlú ẹ̀wọ̀. sínú lọ́mọ dùn kíkí á ọlọ́run mi pọ́n lé fún ọ. nígbà nígbà nígbà kejì bá dé wọ́n á jẹ́ pé tòun náà ló ti wò pa ọlọ́run jà lóye. sẹ́yìn ìjọba ìyá àná inú rẹ̀ dùn ẹ̀wọ̀n tó wá yà sí. àdìmọ́tò dọ́là tọ́wọ́ ẹ gbogbo nípa tó ń jẹ tó mú sínú rẹ̀ tó gbàdá hàmúdìlá wọ́n á jẹ́ kí mọ́tò lọ́dọ̀ wà lọ́pàá àbí lójó fẹ́lẹ́sẹ̀ sẹ́ńtì ìgbàlá ọ̀nà torí ẹ̀ ló jẹ́ pé ẹ̀mí mú mi ní ọ̀gọ́dọ̀ balẹ̀ lórí ìgbàlá wọn wà ní ayé kọ́mọ jẹ́ ọ̀dọ́ ọlọ́ọ̀ni kú kò sì sí ọ̀nà ọlọ́kùnrin wọn kó ju ọwọ́ rẹ lọ́wọ́ kanyanya kó tó máa bẹ̀. ẹ gbọ́ tí wọ́n ní awúrọ̀ lọ́gbà lọ́jà wa ní ẹni sẹ́wọ̀ntì ní ẹ lọ́sọ̀ àwọn àlàyé ìfọ̀n ní wọ́n tọ̀kọ̀ wá ní ìlú gba wà láyé gbà náà ó ní bàbá tí yọ sọ ó sì ṣe kedere lẹ́yìn lẹ́yìn ọ̀rẹ́ ìdìbò wa kú wọ́n ṣàdúrà fún wọn láti ọjà wa tọ́lọ́wọ́ jẹrẹ padà sí i náà wọn tó wọn ṣàdúrà dé àwọn gbọ́dọ̀ àwọn pàpàdà ti kú kan yẹn. Ah! Ah! àwọn bàbá dúkìá rẹ já gbèrè lórí ó ti dé bòrò lẹ́fẹ̀ẹ́ kan lọ́ba tó kúrò ní ọ̀dùn. wọ́n máa ṣèlè gbé wọ́n wá bá lówó lọ tíyà sì ń dá wọn yẹn kan. wọ́n wá lè ṣe tán lọ́mọ tọ̀jọ́ ó lè jẹ́ ìlú òkèèrè wọn ti lọ ilẹ̀ òkèèrè wọn di lọ sí ọmọ kíyàwó ọmọdélé àdúgbò ọmọdélé. wọ́n lè ṣe tán ó lè mọ láti ọdún kan tó lù ká wọ́n lè bí wọ́n lè má gbọ́ kó ẹyọ gan gbogbo gbajúmọ̀ lè pẹ̀lú ara wọn sì bá ní owó mùsùlùmí pẹ̀lú àmàdúrè inú ṣíṣí ẹ̀ agbọ́dọ̀ máa wà bí àwọn ẹ̀kọ́ ọmọ kankan yé ayé nìkan ní ọwọ́ ọmọ kókó tó lọ́ọ́ mi dáhùn ẹ̀kọ́ ayé ayé nígbà bí àwọn akéwì àti làwọn àṣẹ yé ayé ọlọ́run bọ́ lọ́kọ̀ rà wà máa khalaqtu al-jinna wal-insa ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين kò sí nǹkan kan tí mo dá àwọn ọmọ ẹgbẹ́ ènìyàn kó wá sí ibi ọlọ́run láyé lọ. ntọ́ba ti yàtọ̀ sí táàbì sí ti di jálẹ̀ ó ti di kẹtọ́ wá kàkíyè tí ọ̀la kù sí nǹkan tí ọ̀la kù sí ti máa ń rìn ó tó bí ọdún méjì mẹ́ta sẹ́ni mi fún ọmọ ọmọ àpò bẹ́ẹ̀ sí máa rí. ẹ̀tọ́ bá kú kéré ju bí ojú àti oṣù mẹ́fà ni ó ti máa mọ́ra ìtọ́ ọmọ kan yóò ti ẹsẹ̀ mi di jọ́ náà gán wàlá téèyàn ọmọ bóyá wọn ọsẹ̀ mi di jọ́ náà gán wà á múra kankan nípa ẹlẹ́sìn bẹ́ẹ̀ ni mo sì rí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ pọ̀ ní báyìí àgbẹ̀ mọ́sí ṣùgbọ́n ká wá máa kọ́sẹ̀ wọn àwọn tí wò ní mò ní lè mò ní sájẹ̀ mò ní kókó wọn ọ̀mọ̀ bí abájọ tó lọ gbé jẹ̀ dáhùn sáyé àwọn yòó láwa láwa tó gbogbo ọ̀dẹ̀mù ni àti gbogbo àgbàdẹ̀mù ni àti gbogbo mọ́tòdẹ̀mù ni àti gbogbo ilé mọ́ka lo. abirá ti kalẹ̀ lókè ọ̀tọ̀ rẹ̀. ẹ̀wà lọ tó tó wá dúró gbìyànjú lọ ẹnjí òtólù náà yóò wá tó lọ ṣe alábọ́ọ̀nù lórí pé a ilé ìta ti ń ṣe lọ́nà ṣe ewé àbí òtún ṣe jùlọ a sì àbá àwùjọ jẹ ìgbẹ́ sí àbá jẹ lọ. ọmọdé owó àti rẹ kó òun gbogbo nǹkan lọ ẹsẹ̀ bí ẹlòmíràn wà gba àwọn aṣọ ọdún mẹ́wàá kì í ṣe aṣọ tó ilé ìta ti rí ni o èkó ya speculation o ọdún mẹ́wàá kò tí ì bàlá ti wọ aṣọ bàlá sọ price náà ti yàtọ̀ tọ́lá pa àtọ́lọ́ báwo yẹn ni pé kó gbó mọ́tò owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn ló fi lọ́ra mọ́ ẹ. alẹ́ ni ọmọ yẹn ẹlòmíì ti sábọ́n máa dé ojú abúlé rẹ kẹ́ yọtọ́ dá ah, ẹwà wẹ̀sì àtàárọ̀ ni ó ti máa sọ fún mi lórí ìmọ̀ rẹ̀ ẹ máa ka àpàlà ìdájọ́ tẹ̀lé àpàlà ni ẹ bá abẹ́rẹ́ kó bá mú mi gbó títí abẹ́rẹ́ kó mú ọ̀kẹ́ rẹ̀ abẹ́rẹ́ kó tí máa bẹ̀ gbòòsì. tí dábàá fún un bẹ́ẹ̀ tára àwọn yóò tutù ayé abẹ́lẹ́ ọ̀gbọ́n nítorí kéde pé gbèsè lọ gbèsè ló ti wọlé kọ̀ ọ̀bẹ̀rẹ̀ fẹ́ẹ́ ọ̀pẹ ojú wọlé tọ̀ àgbà tó ní bọ́ọ̀lù bọ́lá ọkọ̀ ọ̀sán lẹ́yìn ọjọ́ lẹ́yìn bọ́lá ọkọ̀ ọ̀sán. kọ́lọ́mù sáà ló wà ó ọba fáwọn ìlú wá sí o àwọn amòfin náà láti lè tó ṣe kì í sáwọn àwọn ojú oníkẹkẹ lọ́dọ̀ tí ẹ gbọ́dọ̀ fi àwọn yẹn kí wọ́n kọ́ tó báyìí wọ́n ní ọgbọ̀njọ́ kan bẹ́ẹ̀ o ẹgbẹ́ ojú mi ẹ̀rọ wa gbọ́ láwọn kan ní ní àwọn àlàyé fún mi. ẹ gbọ́dọ̀ ẹni wọn ní ìjọsìn wọn ni yóò kà ló kú yóò ti fún àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ fún ọlọ́run dàgbà sàlẹ̀ wa wọ́n ti fún àwọn ọ̀rọ̀ fún tí ó sì lójú ẹ ní gbọ́ pé kapásítì wọn wá tu bá a lè túmọ̀ wá ní. wọ́n ti yóò ti mú jọ lóde wọn tọ́ agbárí wọn tó fi máa wá sí ibẹ̀ wọ́n sì máa dá ìlà ìlà mẹ́wàá ní ni wọ́n máa dá déédéé. ìní ilé hàn ipe ìnira lélẹ́yìí nǹkan àbámújẹ́ lélẹ́yìí ìbànújẹ́ lélẹ́yìí ẹ̀ta ìwò lélẹ́yìí tó sì jẹ́ wípé ìdí òkú wa padà paná sínú ẹ̀ àánú ọlọ́run. kátó wa máa sọ ọjọ́ jùlọ ọjọ́ jùlọ ọjọ́ jùlọ kátó wa máa sọ nínú etí ọjọ́ ìrírí tayé tèmi àti ìjọmọ Ọlọ́run ti sọ fún wa ó ti pàkíyèsí wa lọ irú àwọn ìjọba yìí nínú sọ́ọ́tì káà ọ̀la láti ka òkè sómi o sọ́ọ́tì káà ká lọ wò ó kalẹ̀ tó tó dọ̀la àyà sixteen títí dé eighty two èyí tó lọ ti sọ ìtàn Musa àti Khidir. pẹ̀lú ọmọ tó rẹ̀ báwọn bá ti wọ́n wí fún ọmọ tó rẹ̀ àtẹ́jọ́ ọlọ́run ló náà jẹ́ ìlú ṣáà ọmọ ọ̀dọ́ rẹ̀ tó wà pẹ̀lú ẹ̀. nígbà tí ẹni bí ojú omi nga ọjọ́ wa ojú omi kí ni mú sábà aṣọ rẹ̀ di tóbi bá kọ́ sọ́fẹ́ tí gbogbo kí ni ní tí yóò sọ fún ọ pé ó máa bí mi léèrè láti ẹsẹ̀ mo ti tẹ̀ ká ẹ̀kọ́ tó máa béèrè ọmọ obìnrin ní oúnjẹ gan orí jẹun lọ́wọ́ tó rí ọ̀dọ́ lọ nípìnlẹ̀ nìkẹ́ yorùbá lọ máa kó o ló ṣe pa ọlọ́ọ̀lẹ̀ kan lọ́nà mo tún ṣe sọ̀rọ̀ àwọn pẹ̀lú sí sọ̀rọ̀ mo sábà sọ̀tà tí ah, o sì ń jẹ́ fún ọ ní àbúpá yẹn ní ojú pa ni ábà níbo tí kò ọmọ béèrè òkú òun ní léèrè lọ ó máa tó dábúlé gbogbo ẹ wọn bá béèrè lọ́wọ́ àwọn agbègbè bẹ́ẹ̀ ní ìgbà àjèjì bẹ́ẹ̀ fà sísú wọn jọ sí i tọ́lá àwọn bàbá wọn ṣe bìsì ẹ bá léèrè ẹ mọ̀ ọ́ rí ẹ mọ̀ ọ́ rí ẹ mọ̀ iṣẹ́ ẹ mọ̀ iṣẹ́ àlejò ni wọ́n á lè yọ ìkùnà àlejò wa ń bọ̀ ọ́ inú mo dùn nínú àwọn ẹgbẹ́ tó dùn á àwọn láti tó dùn bíbẹ kó kàn lọ gbé ìwà fún un gbogbo bìbù sí àwọn ìgbàlódé wà ní ìgbàlódé ìlú wọn lọ wọn àti ẹni àkókò sọ wọn tẹnu ọkọ mi ní wọn àwọn ọmọ oríṣi ilẹ̀ ìlú ní wọn wọn sábà níbẹ̀. ìpinnu adébí ní àwọn ẹ̀ṣẹ́ fún wọn inú bí musa náà rí ọ̀nà tó yẹ ẹ̀mẹ́nu musa rẹ̀ ìyẹn ní ilé musa ní wọn lọ́dún náà kàtọ́ lọ́dún yàrá ní kéjìlú bá tún ah, ilé ìdẹ́tọ́ fẹ́ gbogbo lọ́ba tó múra jù ú gbà níyọ̀ gbọdọ̀ gbogbo musa àtúntò ìlú ẹ̀kọ́ ni ètè ṣé ìlú ìlú tí mo ti láàánú wa ìmọ̀tò ẹ̀rọ àti káwé yẹn fẹ́rẹ̀ ó ní ọlá tó bá wọn.

في من عافى